الصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك يا فوالله وبا وبا تي أوفي أنوري توفي كوا جوني رولي تي على البركة نيا على البركة نبي داني لكو تي أنشنينو تيرا عمدة الأحكام kí ọlọ́run ọba kí ó se alátìlẹyìn wa a ó bẹ̀rẹ̀ lórí báàbù taimama èyí ni pé àlùwàlá ilé pẹ̀ ọlọ́run ọba ọba olékẹ ọlá ó ṣe ìmára síwájú ká tó kírun ní ìmára kúrò níbi ẹ̀gbin kékeré àti ilé ńlá kásì ìmára yẹ pẹ̀lú omi èyí tí ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ láti òkè àbí èyí tó ń yọ láti inú ilẹ̀ léyìí tó má eléyìí ọ̀ranyàn ni fún gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ kírun láti ṣe ìmára tí agbára ìmára náà bá wà fún ṣùgbọ́n nígbà míì nígbà míì ó máa ń ṣẹlẹ̀ pé èyàn ò ní àyè àti rí omi tí ó fi ṣe ìmára náà so ìdínú tí ọlọ́run ọba tó fi ṣe ìdẹ̀kùn fún ẹni tó ní irú udhuri tó ní irú ìdíwọ́ báyìí láì jẹ́ pé ó fi ìrun kíkí sílẹ̀ ó di dandan kó kírun ọlọ́run á ṣe àlùwàlẹ̀ ilé pẹ̀ àbí mara eléèpẹ̀ ọlọ́run ṣe ní ẹ̀tọ́ fún gbogbo mùsùlùmí tí ó bá fẹ́ kírun tí ò ní omi láti fi ṣe àlùwàlá torí pé ọ̀rọ̀ ọlọ́run tó sọ nínú al ni pé yá ayyuhalladhina amanu إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائب أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون ọlọ́run sọ nínú tírà rẹ̀ alkùnránì pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìgbàkígbà tẹ́ dìde láti kírun ẹ ṣe àlùwàlá níbi kí ẹ fọ ojú yín àtọwọ́ yín títí dé ìgbùnwọ́ kẹ́ fi omi pa orí yín kí ẹ sì fọ ẹsẹ̀ yín títí dé ojú ẹsẹ̀ tí ẹ bá ní jẹ́nẹ́bà lára ẹ ìmára tẹ́bọ́ á jẹ́ pé ó ṣẹlẹ̀ pé ẹ̀ lálàáfíà àbí ẹ ti ẹ wà lórí ìrìn àjò àbí ẹnìkan yín ó lọ gbọ́nsẹ̀ àbí ẹ ti ẹ fi ọwọ́ pa obìnrin tí a ń pè ní àjìmá ẹni pé ẹ súnmọ́ obìnrin ẹ wá rí omi tí ẹ fi ṣe ìmára ọlọ́n ní fatayamamu ẹ ṣe tẹ̀yìmámà ẹ ìmára ilé pẹ̀ kẹ́ fi pa ojú yín àti ọwọ́ yín nínú yẹ̀pẹ̀ náà torí pé ma yuridu Allahu li yaj'ala alaykum min harajin ọlọ́run ò fẹ́ ìnira fún yín níbi ẹ̀sìn ọlọ́run fẹ́ ìdẹ̀kùn fún yín ni ó sì fẹ́ ṣe yín ní onímímọ́ torí pé oore ọlọ́run kó lè pé fún yín la'allakum tashkurun bọ́yá ẹ̀ẹ́dùpẹ́ ọlọ́run ọba ó se ìdẹ̀kùn fún wa nígbàtí a bá lọ gbọ́nsẹ̀ àbí èyàn wà ní orí ìrìn àjò kò sí omi àbí èyàn ò ní àlàáfíà kò ní agbára àti fọwọ́ ba omi torí àlàáfíà tí ò ní léè tó sì jẹ́ pé èyàn ní ẹ̀gbin lára yálà ẹ̀gbin kékeré ni àwòlá mastumun nìsáà àbí ẹfẹ́ ọpa obìnrin òun ni ẹ̀gbin ní ńlá ẹ wá rí omi tẹ́ fi ṣe ìmọ́ra ọlọ́run ní fátayà mọ́mù ẹsẹ̀ tẹ̀ ìmọ́mà pẹ̀lú èpẹ̀ èyí tó má wọ́n ní tẹ̀ ìmọ́mà yìí mímọ̀ ikhtasallahu bihi hadhihi ohun tí ọlọ́run ọba tó ṣe fún al'umma nabi muhammad sallallahu alaihi wasallam àwọn nìkan ṣoṣo lọ́lọ́run ọba ṣe rú dẹ̀kùn báyìí fún kò ṣe fún àwọn al'umma mi وذلك من توسعة عليها ومن وضع الآثار والأغلال عنها torí kí ọlọ́run ọba kó lè ṣe ìdẹ̀kùn fún wọn kó má ṣe ṣe ìnira fún wọn gbogbo tí ó jẹ́ ìnira kí ọlọ́run ọba kó lè gbé kalẹ̀ fún al'umma nabi muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run bá tó ti sọ́nbò míì nínú alkùnrin pé alladhina yattabi'una ar-rasula an-nabiyya al-ummi الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم ọlọ́run ni àwọn tí wọ́n ń tẹ̀lé òjíṣẹ́ ànábì èyí tí kò máa kọ tí kò máa kà ní tí wọ́n rí ìròyìn rẹ̀ nínú tírà wọn nínú àtàúrà àti ìnjílá ànábì yẹn ya'muruhum bil ma'ruf wa yanhahum 'anil munkar ó ń pa wọ́n láṣẹ ìrere ó sì ń ṣí wọn lọ́wọ́ iṣẹ́ bú wa yuhillu lahumu at ó ń ṣe ohun tó dáa fún wọn lẹ́tọ̀ọ́ wa yuharrimu alayhimul qaba'ith ó sì ń ṣe ohun tí ò dáa ó ń ṣe ní èèwọ̀ fún wọn wa yada'u anhum israhum wal wà lórí wọn tẹ́lẹ̀ láti ṣe ìdẹ̀kùn fún wọn eléyìí ni oore tí ọlọ́run ọba tó ṣe fún al'umma annabi muhammad sallallahu alaihi wasallam bákanáà ó wá nù súnnà annabi sallallahu alaihi wasallam annabi sọ pé utitu khamsan lam yu'tahunna ahadun qabli ọlọ́run ọba fún mi ní nǹkan márùn kan kò sí ànábì ní ànábì mi tọ́lọ́run fún síwájú mi àwọn nǹkan márùn yẹn anabi sallallahu alaihi wasallam ni kana kullu nabiyyin yub'athu ila qaumihi khasatan wa bu'ithtu ila kulli ahmarin wa aswadin gbogbo ànábì pátá ọlọ́run rán wọn lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn wọn ni ṣùgbọ́n èmi ànábì muhammad sallallahu alaihi wasallam ọlọ́run rán mi lọ sí gbogbo èèyàn pátá dúdú àti funfun so ànábì nìkan lọ́lọ́run ṣe léyìí fún gbogbo ànábì tó kù ọlọ́run rán wọn lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn wọn ni anábi ni wa uhillat liyal ghanaimu walam tuhal li ahadin qabli bákan náà ọlọ́run ṣe ganima èyí ni pé ohun tí àwọn ọ̀tá tá bá jà nígbàtí ọwọ́ bà wọ́n tí wọ́n bẹ̀rù tí wọ́n sá kúrò ní ojú ogun gbogbo àwọn nǹkan tí wọ́n dàálẹ̀ ní nǹkan ìjà wọn àti àwọn nǹkan ló wọn ó di ẹ̀tọ́ fún àlùmọ̀ mi láwọn tí wọ́n gbókun ti wọ́n so ghanima yìí síwájú ànábì muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sẹ́lẹ̀tọ̀ fún ẹnìkankan ẹlẹ́ẹ̀kẹta ànábì ni waju'ilat liyal ardu tayyibatan tahura ọlọ́run ṣe ilẹ̀ ẹlẹ̀ yẹ̀pẹ̀ ọlọ́run ṣe ní ìmọ́tótó fún mi ọlọ́run ṣe ní ohun tó mọ́ tí mo sì lè fi ṣe ìmọ́tótó ṣùgbọ́n àwọn ànábì tí wọ́n kọjá síwájú ànábì muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ṣe nkankan tó jọ mọ́ tẹ ìmọ́mọ̀ fún wọn ọlọ́run tó ní ànábì ní wà masjida bákan náà ọlọ́run ṣe lẹ̀ẹ́lẹ̀ fún mi ní mọ́síláṣí gbogbo bí tí ń bá wà kí lórí ilẹ̀ فأيما رجل أدركته الصلاة صلى حيث كان يعني كان ينوى الأمة نبي صلى الأمة نبي صلى الله عليه وسلم تي ينوبا ديبا بوبي ينوبا تديبا وكيرو بنا مسلاسيني kò pa dandan láti lọ sínú mọ́sílásí fún ṣùgbọ́n àwọn àlúmà tó kọjá síwájú ànábì sallallahu alaihi wasallam ó di dandan kún tó jọ́sìn kún lọ sílé ìjọsìn wọn ò fún wọn ní àǹfààní àti jọ́sìn ní gbogbo ààyè ẹlẹ́ẹ̀kẹrin anábì ni wa nusirtu birru'bi bayna yaday masirati shahr ọlọ́run fúnra mi lọ́wọ́ pẹ̀lú ìbẹ̀rù ẹni pé bá ń jà pẹ̀lú ọ̀tá ọlọ́run ràn fi ìbẹ̀rù sí ọkàn wọn nígbàtí bá ti ń bọ̀ lọ́nà tó dìn tó yẹ pé kan

ọlọ́run ṣe ilẹ̀ ẹlẹ̀ fún àlùmọ̀ mi ní àyè tó mọ́ tá a sì tún lè fi ṣe ìmára bákan náà ọlọ́run ṣe gbogbo àyè pátá ní ibi ìjọsìn fún mi bó tilẹ̀ jẹ́ pé àdìsí ń bọ̀ wá níwájú so a ó gẹ kúrú ń bẹ̀ ohun tí a fẹ́ fi lò ní pé tẹ ìmọ́mà ẹ̀bùn àóore o ọlọ́run ṣe fún àlùmọ̀ ànábì sallallahu alaihi wasallam àti ìdẹ̀kùn ìdẹ̀kùn yìí lè tó wá láti ọ̀dọ̀ ọlọ́run ọba àwọn ẹlòmíì wọ́n lè má lò lọ́nà tó yẹ ìdínú tó fi jẹ́ pé ó di ọ̀ràn yẹn lórí mùsùlùmí kó kọ́ báwo láti lo ìdẹ̀kùn yìí ọ̀nà wo làá lò ń bo lọ́yẹ ká ti lò ó so ìdínú tó fi padà lẹ pé kí gbogbo mùsùlùmí pátá kún ọmọ báwo la ṣe ń ṣe tàìmọ́mà àyẹ̀wò láti ṣe ibo la ní ti ṣe so ìdínú tí ìdánilẹ́kọ̀ọ́ lórí tàìmọ́mà tó fi ṣe pàtàkì والتيمم المراد به التطهر بالتراب التيمم tí a ń pè ní taimama ó ní pẹ̀lú èpẹ̀ nígbàtí a ò bá rí omi wọ́n pè ní tayammam torí pé ń tọ́lọ́wọ́ bá pè nínú alkùnrán nínú nígbàtí ọlọ́n ní fatayammamu sa'idan tayyiba ẹsẹ tayammama yìí ni pé ẹsẹ ìmára pẹ̀lú yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ tó mọ́ wàmsáhú bí wujuhikum wa aydikum min kẹ́ fi pa ojú yín àti ọwọ́ yín nínú yẹ̀pẹ̀ náà tẹ́ bá fọ́ bà torí pé ọlọ́run fẹ́ ṣe ìdẹ̀kùn fún yín ni ọlọ́run ò sì fẹ́ yín fún wàhálà láti jẹ́ pé ọlọ́run ó fọ̀ yín tẹ́ẹ̀fí ní máa súnmọ́ ọlọ́run pẹ̀lú ẹ̀gbin lára yín so nígbàtí ọlọ́run pè ní tayammam ìdínú tí gbogbo àwọn àfà tó bá fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ní táwọn náà ń pè ní tayammama torí pé tí ọlọ́run bá pè nù nínú al-Qur'an áyà tí a kà tí ọlọ́run bá ti sọ pé nígbàtí ẹ bá wà ní ààyè kan tó ń tẹ́ ẹ̀ gbádùn lálàáfíà débi pé ẹ lè fọ́ ba omi àbí ẹ ti ẹ̀wà wà ní ìrìn àjò tẹ́ ò lè rí omi àbómi tó ń bẹ lọ́dọ̀ yín ò lè tó yín lò tẹ́ ẹ bá fi lò láti fi sàlùwàlá ẹ̀ ní rómi tẹ́ mu àbí kó ti ẹ̀wà jẹ́ pé ẹnìkan nù yín ẹ lọ gbọ̀nsẹ̀ ẹ wá padà dé ẹ ò rómi tẹ́ fi ṣe àlùwàlá àbí ẹ ti ẹ̀wà súnmọ́bìnrin yín ni ẹ̀wà lómi tẹ́ fi wẹ̀ ọlọ́ni fatayammamu sa'ida àwọn àfá ní áyà yìí ó ní sábàbù nùzúl èyí ni pé ìdí tí ọlọ́run ọba tó fi sọ áyà yìí kalẹ̀ ó ní àdífì àìṣà ìyàwó ànábì muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba kí ó yọ́nú sí ó ní lọ́jọ́ kan a jáde lọ sí ìrìn àjò pẹ̀lú ànábì muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ìrìn àjò rẹ̀ hatta idha kunna fil bayda débi pé nígbàtí a wà ní orílẹ̀ tó tẹ́ nínú gbó inqata idduli ohun tí obìnrin máa ń so sọ́lọ́rùn ní nǹkan ọ̀ṣọ́ ló bá já ti Aisha ọwọ́ ajábọ́ kọmọgbà tó jábọ́ nígbà tó sọ fún anábì sallallahu alaihi wasallam fa aqama rasulullahi sallallahu alaihi wasallam alaltimasi dẹ anábì ní káwọn èèyàn dúró wọ́n wá ń wá nǹkan ọrùn Àìṣà yẹn torí pé ohun ọrọ̀ ajé ni èèyàn àkànlé gbàgbé pé nígbà tó ká máa lọ owó náà fi rà ìdínú tí anábì sallallahu alaihi wasallam ni ẹ dúró ká wá ohun tí ó tọ́ já lọ́rùn Aisha láwọn èèyàn bá dúró wọn ò sì lómi tí wọ́n lè lò bẹ́ẹ̀ ni wọn ò sí ní ààyè tí wọ́n ti lè rómi so èyí ló mú káwọn kan kan lọ bá bàbá Aisha ó ní Sayyidina Abubakar wọ́n á lọ sọ fún pé ó rí tí Aisha ṣe ni nínú gbóta wà tí ò so nìyí ó jẹ́ ká nàbí ọ̀dá wa dúó a sì ti dúó pẹ́tà ń wá ìntọ́sọ̀nù ààrí tọ́ bá tiẹ̀ wá dí pé a fẹ́ tiẹ̀ wá sálùwà láàkìrùn àbí nǹkankan bá tiẹ̀ ṣẹlẹ̀ nìkan fẹ́ wẹ̀ àbẹ́nìkan gbẹ̀sẹ̀ wọ́n fẹ́ ṣe títàbà bó níbo ló ń láti romi inú bóyìí ó yẹ kó lọ bá Àìṣà sọ̀rọ̀ torí pé wọ́n ni bàbẹ́ wọ́n ni ni abubakar radiyallahu anhu ló bá wá nígbà náà ó bá anabi sallallahu alayhi wa sallam tó ń sùn ó sì gbé orí rẹ̀ sí orí àyà aisha radiyallahu anha wọ́n ni abubakar wọ́n fẹ́ kí anabi ò jí níbi oorun tó ń sùn ó wá fi ọwọ́ gbá ọmọ rẹ̀ pé irú irú wàkúwà òun èsì tó dáwà tó nù gbó báyìí tí ò sómi wọ́n ní ni Abubakar lọ́ba bá wí ọ sọ gbogbo tí tó ní agbára àti sọ fún ọmọ rẹ̀ Aisha sọ títí ni anabi sallallahu alaihi wasallam bàtàjì ìgbà náà sì ni àsùbá àti tó táwọn èèyàn ó kírun wọ́n wá omi títí wọn ò rí kò sí tí wọ́n fi ṣe àlùwàlá láti kírun àwọn tó ní jẹ́nàbà ìyálà wọ́n wà pẹ̀lú ìyàwó wọn àbí àláti ẹ̀ ní wọ́n láwọ́ táwọn náà tún ní àwọn ní àmìn wọ́n ní wọ́n fẹ́ wẹ̀ láti fi ṣe ìmára gbogbo wọn wọn ò rómi Oni, ní ọlọ́run bá bá sọ àyà àtẹ̀yàmùm lọ́lọ́run bá sọ kalẹ̀ fún wọn ní gbogbo wá ṣe tàìmámà ni wọ́n fi ṣe wọ́n fi kírun so eléyìí ó wá padà wá jẹ́ nǹkan ẹ̀yìn fún abubakar àti aisha torí pé nínú àwọn sàábẹ́ anabi sallallahu alaihi wasallam wọ́n máa ń sọ fún Aisha àti bàbá ẹ̀ pé má iya bí awwali barakatikum eléyìí kọ́ ni àkọ́kọ́ albarka yín ẹ̀yin aráalé Abubakar ma nazala bikum amrun aw shiddatun illa ja'ala Allahu ja'ala Allahu minhu makhraja kò sí aburú kan tí ó kàn yìí àyàfi kí ọlọ́run mú ìdẹ̀kùn wá fún àwa àdúgbà lẹ́bí muhammad sallallahu alaihi wasallam so torí pé lórí tí ó ṣẹlẹ̀ sí àìṣáyì torí ẹ̀ ni a fi rí àǹfààní pé ọlọ́run sọ ìdẹ̀kùn tayammam ọlọ́run sọ kalẹ̀ ah, àwọn ààyè títẹ̀ ìmọ́mà tó fi máa rọ́pò omi alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ìdá udimalma ìgbà tí ọba sómi táàrú mi pẹ́ẹ̀pẹ́ torí pé ọlọ́run ní falamtẹ́jidú ma'an fatayammamu ẹ wá omi ẹ̀ẹ̀rí torí ìdí èyí ẹsẹ̀ tẹ̀yìmọ́mà so ilé ìfihàn pé ilé láwá o ìrìn àjò láwá o gbogbo tí a sì fẹ́ kírun a sì fẹ́ kí àsìkò òun yẹn kó kọjá ó ti di ẹ̀tọ́ fún wa láti ṣe taimama ṣùgbọ́n ó di dandan káwà omi ṣẹ́rẹ̀ ìdí rẹ̀ tọ́lọ́ ní walam tajidu ẹ̀ẹ̀rí ohun táàrí lẹ́yìn ìgbàta wà láàrí sọ ayé kejì idha kana ma'ahu ma yahtajuhu lishurbi omi yìí mo ní bùkátà sí mo fẹ́ fi dáná ni àbí mo fẹ́ mú ni ṣùgbọ́n àsìkò oorun tó mi ò sì lómi mí ìyàtọ̀ sí lè tí ma fi ṣe àlùwàlá tí omi tí mú náà ní fi ṣàlùwàlá kí n fi omi ilẹ̀ fún àǹfààní múmu ìwà wá ìyẹ̀pẹ̀ tí ma fi ṣe tẹ̀yìmámà láyé eru eléyìí ìyẹ̀pẹ̀ ó ma ń rọ́pò omi نعم، bákan إذا خاف khafa الماء الضرر. أرومي ma ad-darar arómi ṣùgbọ́n à ń bẹ̀rù àti lómi náà torí pé tí a bá lò omi yẹn ó lè ṣe ìpalára fún wa yálà torí àlàáfíà tẹ́yìn ò ní ẹni tí bá mú tó tútù sí ń kì tí ń gbọ̀n tó sì fẹ́ kírun tó sì ní jẹ́nàbà lára tí a wà ní kọ́lọ̀ fi omi tútù wẹ̀ tí ó sì rẹ́nu míì tí ó bá gbé omi kaná so omi ń bẹ ṣùgbọ́n àláǹfààní àti lò á ṣe tàìmọ́mà á kírun torí pé ọlọ́n ní wà in kuntum marda tí ẹ bá gbádùn tẹ́ẹ̀sì ní agbára àti lo omi so ẹ ṣe tàìmọ́mà ayé kẹrin ìdá ajaza anisti imalilma téèyàn ò bá ní agbára àti lomi limọ́rọ̀dìn alákọ̀ọ́kọ́ torí bọ́yá egbò tó wà lára èèyàn èèyàn ò ní lè lo omi yẹn téèyàn bá lo omi yẹn ó lè dá egbò lè dá kún egbò tí ń bẹ lára ẹlẹ́ẹ̀kejì èyàn ní omi ṣùgbọ́n èyàn ọ̀gbádùn ó ń bẹ̀rù àti lo omi yẹn torí kí omi yẹn kọ́ mọ́ bá ṣe aburú fún o náà ó tọ́ láti ṣe taimama ẹlẹ́ẹ̀karùn ìdá khafa bardan bí isti'mal al lásìkò òtútù òtútù èyàn sì wà lómi ó fẹ́ kírun ó sì ní jẹ́nàbàlá àbí àlùwàlá nìkan ní tẹ̀ ṣe ṣùgbọ́n bẹ̀rù àti lo omi tútù yẹn torí kọ́mọ́bà palára so a ní àǹfààní láti ṣe tẹ̀ìmọ́mà torí ọlọ́ni wala taqtulu anfusakum ẹ má se para yín ẹ má ṣe fọ fi àfọ́ ẹ má so ọlọ́run kò ṣe ìnira fún wa níbi ẹ̀sìn tí a bá ní àǹfààní àti lómi tó sì tútù òtútù mú àwa ń bẹ̀rù láti lo omi náà a ní àǹfààní àti ṣe tẹ̀yìmọ́mà kakírun so àwọn àyè márùn ún o ní àwọn àfà ni wọ́n sọ pé a ní àǹfààní láti ṣe tẹ̀yìmọ́mà وإن وجد ما يكفي بعد طهره استعماله فيما يمكنه من الأعضاء ìgbà míì èèyàn lè lómi tó yẹ pé omi díẹ̀ lèèyàn ní èèyàn ní bùkátà sí láti mu àbí láti lò èèyàn fẹ́ sàlùwàlá omi ò sí lè tó ṣe àlùwàlá àwa àfọwọ́ àfọjú àfọwọ́ àparí tán lómi bá tán kò sí táàfi ṣe táàfi fọsẹ̀ bó láti ṣe a sì ṣe ẹsẹ̀ ọ a fọwọ́ bá pẹ̀ a fi pa ẹsẹ̀ wa ṣíkẹ̀ náà ó ní ọba tán torí pé ọlọ́run ní fattaqullaha mastata'tu ẹ bẹ̀rù ọlọ́run ní ní ìwọ̀n agbára yín ẹ bẹ̀rù ọlọ́run ní ìwọ̀n agbára yín ní pé tí ọlọ́run bá pa yín àti ṣe nǹkan tẹ ṣe déédéé bẹ́ẹ̀ bá ṣe lágbára so ìdí nǹkan àfáà ni tí èèyàn bá tí ò lè tó ṣe àlùwàlá kó ṣe àlùwàlá pẹ̀lú tó mẹ́mbẹ̀ èyí tó kù kéèyàn ṣe tẹ̀yìmọ́mà ní orí ìka náà náà حديث على قوتي أفهم وانين ترى أني أن عمران ابن حسين رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا معتزلا أو معتزلا لم يصلي في القوم فقال يا فلان ما منعك أن تصلي في القوم فقال يا رسول الله أصابتني جنابة ولا ما؟ فقال عليك بالصعيد فإنه يكفيك أبا إبا ولا ولاتي عمران أما حسين ọlọ́run ọba kí ó ó ní anabi sallallahu alayhi wa sallam ó rí arákùnrin kan lẹ́yìn ìgbà tá a kírun tán ó nìkan ó ta kété sẹ́yìn kò bá a kírun ó ní anabi sallallahu alayhi wa sallam bá pé ìwọ lágbájá ma mana'aka an tusalli ma'al qawm kí ló dé tó kírun pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú jama qala ya rasulallah asabanni janaba ló bá ní wa nabi ọlọ́run jẹ́nàbà ní bẹ lára mi mi ò sì fẹ́ kírun pẹ̀lú ẹ̀gbin wàlámà mi ò sì ní omi tá fi ṣe tí fi ṣe tí fi ṣe ìmára tí a nínú ní alẹ́bísà ọ̀sánlá bá sọ pé àlẹ́íká bí sọ̀íd lọ wáyẹ̀ pẹ̀ fa iná wuyẹ̀ fi ká ó ti tó ọ láti ṣe ìmára ẹni pé jẹ́nàbà ti ń bẹ lára rẹ̀ yẹn tó bá ti wáyé pẹ̀ tó fọwọ́ gba tó pa ọwọ́ rẹ̀ tó pa ojú rẹ̀ ó ti tán lọ kírun ìdẹ̀kùn ni lọ́lọ́n ṣe fún al'umma nabi muhammad sallallahu alaihi wasallam hadithi yìí ó ní ìròyìn lè tọrọ rapọ̀ díẹ̀ síwájú kí ìṣẹ̀lẹ̀ yìí ò tó ṣẹlẹ̀ wọ́n ní nínú ìrìn àjò kan ni inú wọn wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ní ilẹ̀ bá sú nígbàtí ilẹ̀ sú anẹ́bíbásá ní kí wọ́n ó sinmi ìrìn àjò ẹni pé wọ́n ra sùn lálẹ́ tó bá ti di àárọ̀ wọ́n tó múra àti máa lọ sí ìrìn àjò wọn so nígbàtí wọ́n sọ̀kalẹ̀ yẹn láti rọra sùn wọ́n sinmi ní oorun bára oúnkálùkù la títí oorun fi yọ láàárọ̀ ẹnìkan ọ̀tají ẹni tọ́kọ́kọ́ tají nínú wọn oní Sayyidina Abubakar anábì sì ń sùn lọ nínú ìṣesí àwọn sàábí anẹ́bìsà ọ̀sálàmù ẹ lọ jí anábì tí ń bá ń sùn torí àpẹẹlẹ tí wọ́n ń ṣe fún anẹ́bìsà ọ̀sálàmù àti ìgbéga wọ́n yí lọ jí ànẹ́bí sallallahu alaihi ò sì mà báwo làwọn ó sì ṣe ànẹ́bí ń sùn oòrùn sì ti yọ wọ́n ètí ìkírun àsùbá wọ́n ni Sayyidina Umar lọ́ba tají ń bò ń tají wọ́n wọ́n pé báàbá eh, ti ẹ̀lẹ́ báàlẹ́ lọ fọ́kan Ànábì sallallahu alaihi wasallam kó dìde tí bá sì ṣe nkankan tí ó fi jí lọ́ba bẹ̀rẹ̀ sí kígbe as-salat as-salat ó Allahu akbar Allahu akbar na Ànábì sallallahu alaihi wasallam lọ́ba tají nígbàtá anábi sáà tají ni anábi pàṣẹ pé ká kúrò níbi àti sùn ká lọ síwájú oòrùn ti yọ lásìkò náà wọn ò lè kírun ó dìgbà tí oòrùn bá yọ dáadáa ìdàkejì ẹ̀wẹ̀ ààyè tán wà àmì pé èsù tó lágbára ń torí oòrùn tó wọn la tọ́ra wọn lọ so ó wà nù ìṣesí ànẹ́bí sàásàlá tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ ànẹ́bí ó ní kún ó kú ò ní agbègbè ibẹ̀yìn wọ́n lọ síwájú wọ́n wà sẹ́sẹ̀ dúó wọ́n kírun wọn nígbà tí wọ́n lọ tí wọ́n rìn síwájú wọ́n wá dúó wọ́n fẹ́ kírun kò sómi wọ́n wá omi kò sómi àwọn tó ní jẹ́nẹ́bà wà nù wọn àwọn tí a sọ wọ́n tó ti dọ̀tí tó lẹ́gbìn ládáwọn náà fẹ́ fọ́ wọ́n ń bẹ́nu wọn so nígbàtí wọ́n wá omi tán wá rí omi arákùnrin yìí òun ò rí omi láti wẹ̀wẹ̀ janaba so àmì nígbàtí wọ́n wá omi lọ wọ́n bá obìnrin kan pàdé kìí ṣe mùsùlùmí òun wà ní rí àjò agbè omi tó gbé dání nìkan ní bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n wá bi léèrè arábìnrin níbo láti rí omi ó ní à kẹ́ẹ̀tẹ́ rí omi ẹ̀rìn ọjọ́ kan kẹ́ẹ̀tọ́ débi tí omi wà ìwọ wà ń kọ omi tí ń bẹ lọ́wọ́ rẹ̀ nǹkan ó ní ọwọ́ tí ń bẹ lóhùn náà nù wá ní ọ̀dà òṣó ká lọ sí ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n dé ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi bi léèrè pé ń bo láti lè rómi ìrìn bó láàrin síwájú ká tó rómi oníkẹ́ tó rómi síbi àwàyé ẹ̀rìn ọ̀dà omi tí ń bẹ lọ́wọ́ rẹ̀ gbé wa wọ́n ni ni anabisa sallam bá gba àgbé omi o ọwọ́ àgbè dání ọ̀tọ̀wọ́ bọ̀nú ẹ̀ lọ́wọ́ ni kó ń kálùkọ́ ọmọ sí alùwàlá ẹn tí ó mú àgbè míì wá àti àwọn tí wọ́n fi ń tọ́jú omi ó ń kálùkù ń bu omi nínú omi obìnrin yẹn títí ó ń kálùkù fi lo omi tí ó lò ẹn tí ó wẹ̀ lọ bu omi tí ó fi wẹ̀ ẹn tí ó sàlọ̀lá pẹ̀lú omi àwọn tí wọ́n tọ́jú omi sínú agbè wọn àwọn náà tọ́jú omi omi tó wà nínú agbè wọn tán bẹ́ẹ̀ ni kò sì dínkù so nígbàtí gbogbo eléyìí wá parí ní Ànábì sàásánlá wa sọ fún ẹgbẹ́ ọya gbogbo tí ń bá ń bẹ lọ́wọ́ yín ló ń kó wá àwọn sàábẹ́ ẹ̀mí so èyí tó mú débínò wá èyí tó mú alkama wá èyí tó mú gbogbo ẹ̀ wọ́n ta wọ́n kó oúnjẹ yìí jọ àrẹ́bísà sálà ní kí wọ́n dé wọ́n dì lẹ́rù ó ní ọya ẹgbẹ́ ka orí nǹkan gun obìnrin yẹn àrẹ́bísà sálà wá sọ wọn pé eléyìí gbé lọ sílé kan ẹ̀ lọ jẹ wo àti àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n omi rẹ̀ o kò sí nǹkan kan tá a lò nínú ẹ̀ àrẹ́bísà sálà wá gbé àgbè rẹ̀ fún nígbàtí ó dé ìlú wọn lọ́wọ́ ní òun pàdé òkú ìdán kan òkú ìdán ńlá ni ṣùgbọ́n tí è bá sùn gbìnà a jẹ́ pé ànẹ́bì ní lóòótọ́ bí wọ́n ṣe pé torí pé in tó ṣe ń wájú òun òun ríru ẹ̀rí bákan náà ó tún fún lẹ́bùn lórí pé òun ò tiẹ̀ kankan nú omi òun so èyí ni àwọn aráàlú ẹ̀ wọ́n gbọ́ làwọn náà bá gba ẹ̀sìn gbogbo wọn pátá náà bá gba ẹ̀sìn láti ara obìnrin yìí so ìṣẹ̀lẹ̀ yìí ní ìrìnàjò tó ti ṣẹlẹ̀ nu síwájú kún ó tí ó rí omi arákùnrin yìí ó ní jẹ́nàbà lára ó wá kírun àwọn kírun òun kírun lọ jókòó lẹ́yìn nígbàtí anẹ́bísà sálà kírun tán tó bojú ẹ̀yàn wá rí òun nìkan tó takété ló wá ń bi léèrè pé èése tí wọ́n kírun pẹ̀lú wa ó ní kò sómi ní òun ó sì ní jánábà la sáwọ̀ sálàmbá ní òkè kọ́ lọ sí tẹ̀ so hadithi yìí àwọn ẹ̀kọ́ tó kọ́ wa ó ní pé àtẹ̀yàmàm yanubu manaba al-ghusli fi at-tatahhuri min al-janaba ẹni pé léè tó tọ́ pé a lè mú kó àyàfi pẹ̀lú ẹ̀ bákan náà ohun tó máa ń rọ́pò ẹ̀gbin kékeré tó yẹ pé a lè mú kúrò àyàfi pẹ̀lú àlùwàlá ẹni ó bá lọ tọ̀ àbọ́ lọ gbọ̀nsẹ̀ tí ó sì rómi tí ó fi ṣe àlùwàlá ó lè ṣe tẹ̀ìmámà ẹni ó ní jẹ́nàbàlá ó sì fẹ́ kírun kò lómi tí ó fi wẹ̀ ó lè ṣe tẹ̀ìmámà ẹ̀gbin méjèèjì ó ní tẹ́mọ́mà ló máa rọ́pò rẹ̀ àǹfààní ẹlẹ́ẹ̀kejì ni pé tẹ̀mọ́mà yẹn kò jẹ́ ẹ̀tọ́ fún ẹnikẹ́ni àyàfi ẹni tí ó bá rí omi lẹ́yìn ìgbà tí a wọ́ omi táàrí ẹ̀yìn wo nìkan tó lè ṣe tẹ̀mọ́mà àbí a bá ń bẹ̀rù ìpalára láti ara omi náà ẹ̀yìn wo nìkan péré la lè ṣe tẹ̀mọ́mà ẹlẹ́ẹ̀kẹta ni pé kò tọ́ tí a bá rí èèyàn tó ṣe nǹkan tó lòdì ká máa jágbe máa ká bẹ̀rẹ̀ sí ma ma ma ma ma fi àṣìṣe rẹ̀ hàn láì bí léèrè kí ni ìdí tó fi ṣe àwẹ́ tó tọ́ta kété tí ò kírun bá náà fi ṣe rí kọ́ abẹ́rẹ̀ sí ma ma bàjá anábì ò ṣe bẹ́ẹ̀ anábì bí léèrè èé ṣe tó kírun pẹ̀lú wa sallallahu alayhi wa sallam so lọ́wọ́ sálàyé ìdí tó wọn ò fi kírun ó ní anábì wá ṣe ẹ̀tọ́ tí ó yẹ kí ó ṣe láti fi kírun pẹ̀lú àwọn èèyàn ẹlẹ́ẹ̀kẹ́rin bẹ̀ ni pé arákùnrin kò béèrè èyí ni pé òun náà ṣe èèyàn ó gbìyànjú wípé téèyàn ọba ti téèyàn bá ní jẹ́nàbà la tí ò rómi o kò gbọdọ̀ kírun àgbà tó bá rómi ìdí kó instead kó béèrè pé téèyàn ọba ní jẹ́nàbà o kí so ṣùgbọ́n nígbà tó yẹ pé láàrin ànábì sallallahu alaihi wasallam ni wọ́n wà ànábì sàlàyé ohun tó yẹ ó ṣe tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ so eléyìí ni ẹ̀kọ́ tí hadithi tó wa náà hadithi ẹlẹ́ẹ̀kejì an ibn yasir قال بعثني النبي صلى الله عليه وسلم في حاجة فأجنبت فلم أجد الماء فتمرغت في الصعيد كما يتمرغ الدابة ثم أتيت النبي صلى الله عليه وسلم فذكرت ذلك له فقال إنما يكفيك أن تقول بيديك هكذا ثم ضرب بيديه الأرض فضربة واحدة ثم مسع الشمال على اليمين وظاهر كفيه وجهه حديثي أقبالت يدو عمار وما ياسر ó ní anẹ́bìsà sálàm ọ̀ràn mi ń ṣẹ́ kan lọ síbì kan ní àsìkò tí mo lọ jẹ́sẹ́ náà fáàj nẹ́pùtù ó ní jẹ́nàbà bá bá mi fálàm ajìdìlmà mi ò sì rí omi mo sì gbọ́ pé a lè ṣe ìmára pẹ̀lú yẹ̀pẹ̀ ó ní lòun bá bọ́ ara òun lẹ́nu bá yíra mọ́yẹ̀pẹ̀ <laughs> gẹ́gẹ́ bí dábàá máa ṣe yíra mọ́lẹ́pẹ̀ ńgbà mọ́ á dé tí mo lọ jíṣẹ́ ànẹ́bísà ọ̀sẹ́lẹ̀m tán mo wá sọ pé níbi mọ́ lọ nǹkan báyìí ó dé bá mi lójú ọ̀nà mi ò wá rú mi ṣùgbọ́n mi ò rí nǹkan míì láti ṣe ju pé kí n yíra mọ́lẹ̀ mo bá kírun ni ànẹ́bísà ọ̀sẹ́lẹ̀m tó sọ pé innama yakfika an taqula biyadayka hakadha àpà èése eh, kọ́ ò ní kò sí ọ̀padànà láti yíra mọ́lẹ̀ in tó kàse ni pé ó ṣe báyìí pẹ̀lú ọwọ́ rẹ̀ thumma darba biyadayhi al-ard dáadáa bí bá fọwọ́ rẹ̀ gbá ilẹ̀ èyí pé ó ṣe fún practically lẹ́ẹ̀kan lànàbì fọwọ́ gbálẹ̀ thumma masa shimalahu ala al-yamini ló bá fi òsì rẹ̀ ló fi pa ọ̀tún rẹ̀ ó fi ọ̀tún rẹ̀ pa òsì wọ̀wọ́jà àhùn ó fi pa ojú ẹ̀ síkẹ̀ oní tọ́ka sí náà tẹ̀mọ́mà nù tí wọ́n bá fọwọ́ gbálẹ̀ àfáà mi ní èèyàn ọgbọ̀n ọwọ́ gbogbo kò sí tí tó burú nù ẹ̀ èèyàn fọwọ́ pa ọwọ́ rẹ̀ yóò sì tó fọwọ́ pojú lọ́wọ́ tán ti nù bá sí lọ kírun ìdẹ̀kùn ni torí pé bá ronú gan ò ni hikima tó wà ń bẹ̀ bó ni ọwọ́ tá a fọwọ́ gbá ilẹ̀ àfipọ̀ ọwọ́ àfipojú òun lọ́wọ́ arọ́pò ìwẹ̀ táàmù ẹ̀gbùn kúrò lára àbí òun ló so téèyàn bá ronú èèyàn rí pé ìdẹ̀kùn ńlá ni fún torí pé ọlọ́run fún wàhálà so nínú àdísì ó ti fi hàn báwo la ṣe ṣe tẹ ìmáàmà òun gan fún rẹ̀ ó tilẹ̀ jẹ́ pé mo rí pé àsìkò ti tó so a ó dúró lórí hadithi Ammar ọmọ Yasir èyí tá a ṣe tó ṣe déédé pẹ̀lú èròǹgbà ọlọ́run àti ànábì rẹ̀ ọlọ́run kó fún wa dáadáa èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí jìn assalamu alaikum wa rahmatullah peor de Román era.